نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله الصدق وما أدراكم ما الصدق الصدق كما يقول الإمام ابن القيم الجوزي رحمه الله تعالى هو الفيصل بين أهل النفاق وأهل الإيمان وهو الذي يميز بين سكان سكان الجنان وأهل النيران وليس أدل من ذلك مما نقرأ من آيات في كتاب الله عز وجل أليس أذل من فضل الكذب ومن فضل الصدق وقبح الكذب ليس أدل من ذلك مما نقرأ في كتاب الله من آيات يصف الباري عز وجل فيها نفسه ورسله وعباده المؤمنين بالصدق ومن ذلكم قوله سبحانه وتعالى قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين وفي آية أخرى ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا وفي آية أخرى وصف رسله عليهم الصلاة والسلام بهذا الخلق الرفيع الصدق قال الله عز وجل وانقر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا وانقر في الكتاب إدريس إنه كان صديقا نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وفي آية أخرى يوسف أيها الصديق أقتنا في سبع بقرات ثمان يأكلهن سبع عجاب وصف الله عز وجل عباده المؤمنين بهذا الخلق العظيم الصدق فقال عز من قائل من المؤمنين رجال صدقوا من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه جعلني الله وإياكم من أهل الصدق ومن الذين يصدقون مع الله ثم مع الخلق في مقابل هذا كله جاء في الحديث الصحيح عن النبي صلى الله عليه وسلم وهو يحثنا على الاتصاف بهذا الخلق العظيم الصدق والابتعاد عما ينافيه وهو الكذب قال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة ولا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار ولا يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا والعياذ بالله عز وجل وسئلت أم المؤمنين عائشة رضي الله عنها عائشة رضي الله عنها سئلت عن أخلاقه صلى الله عليه وسلم وما يحبه وما يبغضه وما يبغضه فقالت عائشة رضي الله عنها ليس أبغض إلى النبي صلى الله عليه وسلم من من الكذب الكذب هو أبغض شيء إلى رسول الله صلى الله عليه وسلم جعلنا الله وإياكم مرة أخرى من أهل الصدق وارزقنا ما نتجنب به الكذب الذي انتشر اليوم في الآفاق والعياذ بالله عز وجل الولد يقلب على أبيه الأب لا يصدق ما أولاده الزوجان يتعاملان كل يوم بالكذب الموظف والموظف لم يسلما من هذا من هذا الداء أعانني الله وإياكم على أن نتصف بما وصف الله به نفسه ورسله وعباده المؤمن أدوك لدو الوباوة عليكم في الله وتعنوره فما بان نبوى محمد صلى الله عليه وسلم أتقوك بعوارا ليره سوى صحابي النبي أتقوك بنت من تلسنا النبي لا توفي لجوك بنت القيامة قلوا ما يوئي مياتينا كنوا kúrò nínú ìjọ olóríire bẹ́ẹ̀ àní. ẹ̀yẹ rúṣin ọlọ́run ọ̀kan nù àwọn àgbààfà Al-Imam Ibn al-Qayyim ọlẹ́ rí ntí ń jẹ́ kéèyàn ọjọ́ lódodo ìyẹn ni pé kọ́ máa sọ̀rọ̀ bó ti rí àwọn àlùfáà ní bá bá ń pé òdodo òdodo kí jẹ́ òdodo wọ́n ní al-ikhbaru an shay'i kama hu bọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ni ó pè é àdìmọ́ mọ̀gbẹ́ kọ́ yìí mi ní kéèyàn ojó lóòótọ́ kọ́mọ́dé pọ̀ òun là á fi màmá náà fi kí yàtọ̀ sí mú mi ní o kódà nínú tí ó sì pin ọmọ náà kúrò ní ọmọ àlùjẹ́ náà òun ni rọ́ àtòdodo òun lójú ọjọ́ pé bá a bá ń ka ọ̀pọ̀lọpọ̀ ayé alukur'an al-karim kà ń bẹ́ẹ̀ ọlọ́run fi òdodo rìn àrẹ̀. afododo ni ròyìn àwọn ànábì ni ròyìn múmi ní múmìnì dáadáa nínú ọ̀pọ̀lọpọ̀ ayé àgbà al-Qur'an al-Karim wabkur fil kitabi Ibrahim innahu kana siddiqan nabiyya wabkur fil kitabi Idris innahu kana siddiqan nabiyya wabkur fil kitabi Isma'il innahu kana sadiqal wa'd bọ́lá ń tí ròyìn àwọn ẹni ọlọ́run àfòdodo yín wọn. ìyẹn ni pé àtikẹ́yìn ojú olódodo ìròyìn ẹni ọlọ́run ni o òun tá a fi máa mú mi níyàtọ̀ tí wọ́n pé àwọn amúmi ní dáadáa òun ìparọ́ ìtì ń jẹ́ ń jẹ́ ìròyìn dáadáa mọ̀ mí nínú. ǹjẹ́ bẹ́ẹ̀ la rí lónìí ọlọ́nkọ́ sàánú ẹ̀mí àtẹ̀yìn o a máa bá bẹ́ẹ̀ o àwa la dì bá a ti da o òun ló jẹ́ ran yín létí inú al-Qur'an al-Karim òdodo lọ́lọ́run fún òun yára ẹ̀ qul sadaqa Allah wa man asdaqu min Allahi qila wa man asdaqu min Allahi haditha àwọn tó ṣáájú wa nú àwọn mòmìnì àkọ́kọ́ ìlọ́lọ́run ìròyìn wọn min al-mu'minina rijalun sadaqu máa ahàdùn lọ́wọ́ ọlọ́run òfòwúrò yín wọn òfin kporo yín wọn àmọ́fòdodo ròyìn wọn gbogbo àtọlówó wọn àtẹni tí ò ní àtọlọ́lá wọn àtẹni tí ò ní àtọ̀gá àtọmọẹsẹ olódodo ni wọn. eléyìí ní ròyìn tó dáa jama mùsùlùmí tó yẹ ká bá ọmọ mùsùlùmí pẹ̀lú ẹ̀ yá tí wọ́n ti rí bẹ́ẹ̀ náà kò jù rí náà èyí tó yẹ nù òun ló jẹ́ ọjọ́ pa anábùwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bìyà ńlá wa Aisha tó jẹ́ ìyàwó anábì pé inú pé èèyàn fẹ́ràn àwà kan kì í sì kórìíra àwà kan ìwà wo ló gbé anábì lójú ìyà ńlá wa Aisha ọmọ kankan mi àyàfi rọ pé nta bí anábì lójú sallallahu alayhi wa sallam òun ni kí wọ́n pé lámàáyín irọ́ lọ́mọ pa fún yín lámàáyín òkúrọ́mọ ni òun làwọn ọmọ sí nǹkan kan mẹ́lò ní. kọ́dà ẹlòmíì ń ń parọ́ tí ò fún pẹ̀lú. èwo ni ọlọ́tí ní mọ ìbò ẹ̀ tí ń bọ̀ yóò tún pa ibi tí àwọn ọmọ ìbò ń lọ. ńgbò ti dẹ̀jẹ̀. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi kìlọ̀ fún mi àti wọ́ ànábi níbẹ̀ bá má yàtọ̀ ọ̀rọ̀ kéèyàn dé lódodo àti kó dé kúrò yẹn ànábi ní ẹ lọ́ọ́ máa wò fa inna as-sidqa yahdi ila al-birr bẹ́ẹ̀ bá dé lóòótọ́ yẹn òótọ́ yìí náà ni ó fa lọ bí tí ti máa ṣiṣẹ́ tọ́lọ̀ ń gbogbo ẹni ó bá dé lódodo ní mùsùlùmí iṣẹ́ rẹ̀ ó dáa ànábi ló ń bẹ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá sì ṣùgbọ́rù ìfọ́tọ́lọ́ ń fẹ́ iṣẹ́ tó dà yìí ń bọ́ní mú yàn lọ jẹ̀mọ́ yahdi ila janna níbi ní jẹ́ ọ̀pọ̀ ọ̀la àlùjànnà náà nù. ìdàkejì ẹ̀wẹ̀ wa iyyakum wal kadhib ànábì lọ dọwọ́ yín àlùmọ̀ mi ọ dọwọ́ yín ẹ pa irọ́ tì torí pé kò sí ní tí rọ́ bá bu ọkàn líle òkè ìkọ́tọ́lọ́run gbogbo ní tí rọ́ máa kọ́ yàn nù nígbà tí ó bá ti mọ̀ ẹ́ débi pé á yẹn bá wí báyìí tí yìí nìkan tán yẹn bá tiẹ̀ ká mi má bẹ̀ pé ìṣe máa ní báyìí ni yìí kí hàn láyà láti máa ṣe tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni alifudu anabi ni kò wá síbi tí kéèyàn ya kò kí máa mú yàn lọ àfi náà o ọlọ́nkọ́ sọ èmi pẹ̀lú yín nù ná àfi gbogbo sẹ́ ẹ ná akulu ma wa astaghfirullah li wa lakum wa lisa'iril muslimin. فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أرجوك الوباء عليك أترى عليكم كيولون وأتانوري وما بان نبوى محمد صلى الله عليه وسلم أتبع وراء النبي سواء صحابي النبي àti gbogbo بنت لسنة النبي نار ń tẹ̀lé súnà ومسار náà tó امين jama mùsùlùmí ọ̀rọ̀ lórí kí mùsùlùmí ó dólódodo kí wọn ó lè fọwọ́ sọ̀yà pé a ṣé bí wọ́n ti wúrin a rí náà gbogbo bíi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan nù ọba tí rí bẹ́ẹ̀ yara lọ yẹra wa tí wọ́n bá tó lè jẹ́rìí yàn pé a ẹ má wá bí ti mélòó mùsùlùmí wọn lè fọwọ́ sọ ìyá rẹ̀ bẹ́ẹ̀ lónìí. ẹjẹ́ àfihàn o ọlọ́run ní sọ̀rọ̀ kọ́ mẹ́rin bẹ́ẹ̀ o ọlọ́run ní ròyìn àwọn amòmí nínú ànábì ní ròyìn àwọn amòmí nínú wọn è parọ́. èyí ṣe tó jẹ́ pé irọ́ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí fi ń gbáyé lónìí. bí ọba tajà yóò kúrọ́ bí ọba arajà yóò kúrọ́ bọ́jà ìrànlọ́wọ́ yóò parọ́ bí wọ́n jẹun náà lówó yọ parọ́ kò tiẹ̀ wá sí kọ̀fẹ́ sí kankan nù gbèsè ayé táwọn èèyàn máa parọ́ sí má lónìí gbogbo oníjẹ ọwọ́ ló dòkúrọ́ ẹni tí ó gbèsè fún wọn náà parọ́ fún wọn tẹ́ lọ́ọ́ parọ́ gbèríkì lọ́ọ́ pa ẹ̀lẹ́tírísìn ọ̀pá gbogbo ẹ̀ náà wà náà láti padà ń jẹ́ fíkìmù gbogbo ẹ̀ torúgbẹ́njọ́ ọ̀wọ́ parọ́ ìwọ télọ̀ tó gbé aṣọ pamọ́ méjìlá náà ó retí ijọ́ tí lè rí ọ níbi símẹ́ǹtì òun náà parọ́ símẹ́ǹtì tí ó lò fún ọ. ìwọ tó ti parọ́ yóò náà ìwọ náà ní ọmọ rẹ ọ lọ lọta àwọn tí ń lọta àwọn náà parọ́ irọ́ pípa kọ̀sánfààní kan mẹ́ ewu ni èyí tó jẹ́ wàá burú dùn bẹ́ẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ ọlọ́run inú tá a fi mọ mùsùlùmí yàtọ̀ fún mọ̀nàbìkì àbíkẹ́fẹ̀rí òun ni kọjọ́ lóòótọ́ wọn má máa pe òpùrọ̀ ni. ẹ̀rí ìtọ̀tẹ̀ wa burú ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ ní ẹni tí ọba tètè wa gbọ́ ìlọ̀ tí ọlọ́run àtànábì ń kì í ànábì lẹ́nu mi ò ní yẹ kò ní bò yọ máa parọ́ yọ máa parọ́ kọ́dà yọ máa sọ irú rọ́ tó wọn pa tí má bàa dáhùn wọ̀yẹ̀tà àrùn kẹ́gùn njẹ́ ọba wa bọ̀rọ̀ rẹ débi anabi wí yìí ee ọlọ́mọdé yẹn orúkọ yẹn o anabi ni yóò tada ẹ̀ńdà lọ́ọ̀hì kàzáàbà wọ́n sì rìkọ́ọ̀dù ẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé lamẹ́yìn ọmọ lamẹ́yìn òkúrọ́ ni òkúgidé yẹn orúkọ gbà gbogbo ẹni tí ń parọ́ eléyìí ó ṣe nǹkankan tọ̀hún ó ṣe nǹkankan wọ́n ń kọ́ o wọ́n bọ̀rọ̀ rẹ débi yóò tada ẹ̀ńdà lọ́ọ̀hì kàzáàbà. ọlọ́run pa màláìka láṣẹ pé a tẹ̀lé ìdúgbò ẹ̀kọ́ pé lámàyín ọmọ lámàyín kàgbà òkúrò ni. bọ́bá yìí pé ibi tí àwùjọ ta tẹ̀lófin ọlọ́run ni tá ń lò lànà anábùwà muhammad sallallahu gbogbo ẹni a bá mà ló pọ̀ àwọn náà gbọ́dọ̀ mẹ́ra wọn yàtọ̀ láwùjọ àwọn ẹ̀tọ́ kan bẹ tí a dì náà ẹ̀fẹ́ jẹ́ ìmáàmù ẹ máa ké wò kúrọ́ ní èrè ẹ̀yìn lẹ́yìn ṣe jálàbí báwọn èèyàn èèyàn ó ṣe jálàbí ọmọ parọ́ inú tí disqualify tí disqualify èèyàn tó lè describe èèyàn ló ń tọ́pọ̀ sí wàhálà ìwọ̀n nìrọ̀ bí wọ́n bá lọ ilé ẹjọ́ sẹ̀ríà tọrọ dàbí fanfa pé ta ló sojú ẹ̀ já ẹ̀jẹ̀ ńlọ kí sáwọn mẹ́gàjì wa wá mọ́gàjì wa dùn ní kílẹ̀ yìí òkúrọ́ bí máa parọ́ tí o gbé èèyàn mọ̀ yìí ẹ lọ wẹ́ lómi wa wọn ò ní gba èrí rẹ̀ kọ́dà bó bá sọ fún wa pé kọ́ọ̀lá nàbí yìí sọ̀dọ̀ lọ́wọ́ àléyé wọ̀sẹ̀ ànábì wí báyìí á ní ẹ lọ wẹ́ lómi ìjọ wù àyè gba ọ̀rọ̀ òkúrọ́ kọ́dà ń bí dáàbì bóyá gbogbo eléyìí gbà tá a lò ó má lójú ohun yóò tá a márọ́ kíkan kọ́dà mo láwọn ọ̀rọ̀ sẹ́yìn ó wò pé kí ló tẹ́lẹ̀ yìí débi ọ̀rọ̀ yìí kò ní ẹ̀rú ẹnìkan ọ̀bá sábà gbé wọn mú ni àmọ́rọ́ ni gidigidi ni ti dẹ̀gbẹ̀. gbogbo àwọn nǹkan míì táwọn ọmọ sí nǹkan kan ni wa huwa inda Allahi azim ó tóbi lọ́dọ̀ ọlọ́run o àjẹkùn yìí lágbèjúwe rẹ̀ ẹnìkan máa sọ bí ọba yìí ń pa ó ń ti ń sọ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà yìí wọn ló sì gba àìní ojú ó tẹ ọ̀rẹ́ mi ojú ó tẹ ẹ̀yin méjèèjì lálùkì yá mà èyí sì pé níjọ tí gbàngbọ́ dẹkùn lálùkì yá mà àwọn àsakátá ni ẹbẹ wà mẹ abẹ mi kọdẹ mi gan mọ kọ à ewu ni o kò sí irọ́ kan pé à ṣe eré eléyìí ọ̀pọ̀ gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ fẹ́ o ọlọ́run ọ̀fẹ́ kí mùsùlùmí ọ̀ya òkúrọ̀ o. kódà irọ́ pé a ni mo fi gbè wọ́n lẹ́sẹ̀ ni máa ń mi pé n pé bẹ́ẹ̀ yọ tiẹ̀ kó ń bẹ̀ o. وهو عند الله عظيم inú ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yin obìnrin àtọkùnrin tí ń bá ń ṣerú ẹ̀ náà láyé sallallahu alayhi wa sallam. ìyá kan fẹ́ ta ọmọ rẹ̀ bí wọn náà ti máa ta ni wọ́n ń pè tààrà sí wa o wa sallam. lójijì là nàbí jáde sí pé kí lọ fẹ́ fún un à fọ̀hábẹ́ dáadáa àwọn àríkọ̀tà dáadáa lọ́ba ńlá ọwọ́ rẹ̀ ànábi bá bálà dídùn ya ntí mo fẹ́ fún un ni ànábi lọ́lọ́n yọ lọ́wọ́ rẹ̀ yókùtàbù ẹ̀ńdà lọ wọn kọ́ lọ́dọ̀ ọlọ́run kò ti parọ́ ọwọ́ náà rẹ́kọ́ọ̀dù rẹ̀ mm, mm, mm. ẹ mẹyẹ ìdáwà dáwọ̀ everyday kódà yọrọ wa gbà yọrọ wa gbà kódà fún mùsùlùmí. wàhùwà ẹ̀ńdà lọ́hìn àzùm inú ntẹ̀yìn ọ̀ma ó tóbi lọ́dọ̀ ọlọ́run o yọrọ wa ń sáwàdà nínú kò sáwàdà rọ̀ òun là nàbùwà muhammad sallallahu alayhi wa sallam anabi lẹ́mi a máa ṣàwàdà walakinnani la akdhib kọ́dà bí n bá ń ṣàwàdà ẹ̀ ní gbúrò rọ́mbẹ́ sallallahu alayhi wa sallam. òun làwọn àlùfáà bẹ́ẹ̀ bá gbọ́ wọn yẹ gbọ́ wọn yé kò sí nǹkan kan àwọn àfáà pẹ̀lú ẹnìkan yóò ní tíátà ẹnìkan ṣe dírámà àmọ́ lọ́wọ́ ọ̀yọ̀ǹda ọ̀rọ̀ ẹ̀nẹ́ni fọ́ọ̀mù onígbọ̀n gbà tí àwọn kan láwọn fẹ́ máa àti àwọn ànábì ọlọ́run èmi la ẹnìkan ọ̀mù tí ọ̀mù sìgá kan jáde yọ wà lóhùn ànábì yusufu yọ lẹ́hùn ẹran mọ́ ìjàgbọ́n rẹ̀ àwọn àlùfáà wọn ti fásitì wọn gbà náà sí haram èèwọ̀ ni. wọ́n mọ̀ pé òun parọ́ àwọn táwọn wọ̀ náà mọ̀ pé òun parọ́ kí láàwí fọlọ́run àfẹ́ pa àwọn èèyàn lẹ́nu it's not an excuse. tọ́lá bẹ́ẹ̀ yẹn bá ń sáwàdà. tó fẹ́ bẹ́ẹ̀ nípa àwọn èèyàn. àmọ́ mùsùlùmí mi náà di kọ̀mẹ́díà lónìí ìdí fi ń jẹun nù. nígbà tó ń lọ èkó ńjọ níyì nígbà tó ń dé Maiduguri mùsùlùmí tó máa ń ti ń jẹ́rọ àtòdodo. àgbọ̀dọ̀ bá ro eré lọ́rọ̀ gbogbo àwọn táwa lè má kà fún náà عبد الله بن عمر بن العاص رضي الله عنه وكان وابا صحابي النبي صلى الله عليه وسلم ولي من من كان قوب بنت النبي باوي لن يتموها من من كان قوب نعم قوكالي فجاءت قريش فلا ما قريش باري من جوك مبانا تكتب كل شيء عن نبيكم صلى الله عليه وسلم بقبون كان لهم قولوا النبي kọ́nà kọ́ mọ́tà bá wa mú àtìkẹ́ àtìgẹ́ àlékún rẹ̀ kọ́ bá nàbì sallallahu alaihi wasallam. abdullahi ni mo ní bẹ́ẹ̀ ni wọ́n yà á. Ah, ah, ó mọ̀ pa èèyàn ló ń rẹ̀. yaghdabu wa ànábì lè bínú gbà mí. inú rẹ̀ lè dùn gbà mí. ọmọ akọ gbogbo ndí máa ń wí bóyá bínú ló mú wí kò rí bẹ́ẹ̀. bóyá rẹ̀ dùn abdullahi bin amur bin al-asiri mi náà báyà dáwọ́ dókè ah òdodo mẹ́lẹ́ ah, sọ àyìn àmọ́ sọ́gbà tá nàbí òbínú àbígbàjọ́ dùnú ní tó máa kọ́ nítorí ọlẹ́mi ní ọba lẹ̀ mọ́ wá lọ bá nàbí sallallahu alaihi wa sallam pẹ̀tọ́ ntí máa ṣe ní ìtàwọn ọkùnrin yìí wí ni o ìlà nàbí ẹ̀dá lóhùn tá nàbí ní ẹ̀sùn ìdí níbi yẹn bá ń bínú قال النبي صلى الله عليه وسلم اكتب ما قنطنك فوالله فوالذي نفسي بيده anabi ni mo búra pẹ̀lú ọlọ́ntẹ́mi mi bẹ lọ́wọ́ ẹ̀ la yakhruju minhu illa al-haqq kò ní jáde lẹ́nu mi ìyá òdodo kọ́dà bí mi bínú kọ́dà bínú mi dùn torí o gba àwọn ẹsíjú tá a máa wá fúnra wa àbáyá ń gba àwọn bínú ni tírénì ara ẹ kódodo ọmọ ẹ jáde lẹ́nu igbe yẹn ni ìsọyàn dèèyàn pàtàkì ni kọ́dà bí òdowó wọ́n mọ̀ wọ́n pé àà wọ́n parọ́ wọn ní parọ́ ọ̀dà máa pọ́n yẹn dé yàtọ̀ fún pé yẹn wọ́n máa gba aládàá pé kò dókòrò lọ́dọ̀ náà ọ̀bẹ lọ́wọ́ subhanahu wa ta'ala gbogbo bí nǹkan kú wá ti jẹ sí i torí bàbá ni a máa má pẹ̀lú wa ilé kọ́ ọ tó ń débi iṣẹ́ láago méje àgbà aago mẹ́jọ tó ọmọ bó ṣe kọ aago méje àbọ̀ yóò kúta bọ̀ ẹ̀ ń dà lọ́ọ̀hìn kẹ́dù ọ̀parọ́ náà nù abẹ́ni tó ti wà lọ́nà èkó tọ́wọ́ ẹnìkan tí ọmọ bá sáyìn ní fẹ́ àti wọ́n tó ń bá yàn sáyìn àtẹni tí ń sáyìn òkúrọ́ lẹ́yìn méjèèjì o gbogbo ọ̀ràn ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀fẹ́ ẹ̀sọ́ bọ̀rọ̀ ti jẹ́ a wọn lọ bí báyìí nígbà báyìí wọn dé èyí ló pè rẹ̀ gbogbo ní tẹ́yìn bá fi haramu kodo kò sálùbáríkà ń bẹ́ẹ̀ ẹ dákun gbogbo ọ̀nà ọ̀rọ̀ tó ń kálukú bá ń gbè sí àlẹ́ máa ka gbogbo ẹ̀ èmi náà má gbogbo ẹ̀ àmọ́ ọlọ́kùnkùn ò ní kùn ọ̀pọ̀ nínú ọmọ mọ̀nú tó o bá mọ̀ lọ́ mọ̀ látòmí irọ́ ò yẹ wọ́n fi ròyìn mùsùlùmí o àpọn pé ara ẹgbẹ́ ti wí ọ̀gbẹ́ náà lórí ètò dáadáa ẹ̀rí tí wọ́n pa ó kọ́ rọ́dà lónìí wọ́n ń pe rọ́n diplomacy mùsùlùmí má tanra rẹ o kò sí ti ń jẹ́ diplomacy rọ́ o yà á ti mọ̀ pé láàrin ìjọba ìjọba gbọ́dọ̀ máa parọ́ ìjọba ayé ànábìyẹ parọ́ sọlọ́lá ọ̀sẹ̀. àwọn aráàlú ní ìparọ́ fún ìjọba gbogbo wa láàrin síbẹ̀ ẹ̀ lónìí. ọlọ́kọ́ mọ́sá forí jẹ wá àmì ẹ̀dá kan kó tó di pé wọ́n kọ́ kalẹ̀ sínú rẹ́kọ́ọ̀dù ńkálukú yuktaba inda Allahi kazaba tí ègbó kan lọ́dọ̀ ọlọ́run pé a ó dojú ẹ̀ lámẹ̀yìn ọmọ lámẹ̀yìn òkúrọ̀ ni ẹ̀jẹ̀ á tètè o ọlọ́run mọ́sá sí ọ̀rọ̀ fún wa. اللهم صل على نصر هذا الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على أعدائهم أعداء الدين إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين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 والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفه أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاصرة فإنما هو زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس قوى اذهب إلى فرعون إن أنه طغى فقل هل إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى إن في ذلك لإبرة لمن يخشى فأخذه الله الله لك على الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع صمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبضصت الجحيم لمن يراه فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النقص عن الهوى فإن أن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مقفاها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر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 المغضوب عليهم ولا الضالين والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى شتى إن, إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله